báyìí báyìí. ẹ ká màmá ẹ káàárọ̀ mà mò ń ká mò ń lọ mo fẹ́ yẹ kó gbé ojú yín ni mà mò ń orúkọ mi ni Gbénga ó yàtọ̀. Ah, tí mo ti ń wọ tí mò ń ti ń wá ọ olúwa ó ṣe é jésù ọmọ ṣeun o ó ti ń wá ọ ẹ ò lè mọ̀ mí mọ́ ẹ̀ẹ̀kan mo wá gbowó lọ́dọ̀ yín ni ọmọ mi obìnrin ló wá bá mi gbà èmi ni mọ̀mọ́ alice adébíyí pé ibi kúnlé jésù ṣe o ní ìjẹta àbíjọ́ wo lẹ ṣe programu. yes ma. èmi ni mo mo mo pè. okay. mo wà lójú òpó mo pè wọlé. Hmm. àmọ́ mi ò rí rédíò ọmọ mi ti gbé rédíò lọ fóònù ni mò ń lò. okay. ó wá sọ yí pé ẹ ló mo ní ẹ ló sà ò ní ṣe. mùsùlùmí ni yín christian mo ní ṣe mùsùlùmí ni yín christian àbí. christian ni mí. okay. ó ní ṣe ọ̀rọ̀ àṣírí onísọ̀rọ̀ àṣírí tó bá rántí mo lọ́rọ̀ àṣírí kọ o. ok ẹ fẹ́ gbowó ńgbà náà ni. mi ò tiẹ̀ rí mi ìpè wọlé mi ì rí owó gbà. ẹ bọ̀ ìgbà yẹn pé ẹ fẹ́ gbowó ńgbà yẹn ni. ó dà ẹ mọ̀ kí mo sọ pé mo ní ẹnìkan ní kí n fún àwọn àgbàlagbà tó di seventy sókè ní seven seven thousand naira. seventy three lè mi. mo dẹ̀ wá sọ wípé màá pín márùn lórí rédíò eh, eh. pé màá pín yòókù pé kí n bá rìn káàkiri màá pín eh, yòókù ẹ wá wò mí mo kàn rí pé ẹrù nǹkan lórí mo kàn ní kí n yes ma. wo awọ tá a wọ́ ọ wá sí kinní náà tá a fi gba owó ìta gbà. ẹ gbà mà á sọdún ayọ̀ ẹ kà ni ẹ kà mà ẹ kà ni mo fún yẹn ni ẹ yes ma. sìkítò ni a tún wá tó ṣẹlẹ̀ kejì tá a wá tí wọ́n fi pín oúnjẹ fún wa. èló ni mà seven thousand agbára ọlọ́run aṣọdún ayọ̀ mà àmì o ọlọ́run ò wo mọ rẹ o lágbára lọ́wọ́ ọlọ́run ò ní funu dúdú soko aya aya ló ní funu dúdú soko rẹ ẹ ọwọ́ rẹ méjèèjì lọ́wọ́ àfi gba ire rẹ nígbà tó bá yá mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ṣé bàbá mi abẹ́ ẹ̀ mọ owó nǹkan ìjẹta nọ́mbà rẹ wà lọ́wọ́ mi. ẹ ṣe mi ò kàn mọ mo kàn rí yín pẹ́ ń lọ náà ni eh, mo ní pé àdúgbò bo la wà yìí dùgbẹ́ àbí. ẹ eh, dùgbẹ́ ni. ẹ ṣe gan ma àti ó ku ó ku ẹ̀yin lẹ́ máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta báyìí eh, tó ku méjì ẹ ṣe gan ma ó dà ma yes ma tó bá ya yín máa pè ọ́ ó dà ma ó dà ma yes ma aṣọ̀dá ayọ̀ yes ma yes ma what a word all right i'm so happy.